Thank you very much. Kò sówà la, kọ́ ló ṣàṣe. Ẹ hug, ẹ tẹ̀ ọkọ hug kẹ̀kí sí. Ah, ẹ wo. You are very hopeful. <laughs> That's so good. I love this. Yes, ẹ dì mọ́ra yín. like portrait. Thank you. No, oh. madam. Báwo ló ṣe débí? Beautiful. Báwo ló ṣe ah, wá mi wá dé? Are you questioning me? Ṣé bí ebo? Eh, yeah, Jeffy. Ah! Are you crazy? It's me. How dare you talk about me? Ọmọ are you woman yìí náà. Kí ló ṣe é bẹ́ẹ̀ sá lọ àwọn tèmi ní ti fi parí. tóbi bá bọ̀ ẹ́. alábìínú ẹ jọ ẹ sá lọ. ọlọ́wọ́n ba ló yọ mí tó bá jẹ́ pé ọmọbìnrin tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó rí ìbọn ni kò bá ti pa olódì mi is gone lọ́rọ̀ mi ò bá jẹ́. irọ́ ni o ìwà òṣèwọ́ woman ìṣàkóso lè fi sílẹ̀ láéláé this woman